والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من أوريك إليك الله عز وجل في على المسلمين ونحن في يوم كان حقوقك كما هو إليك سيكتين بعد طرف nǹkan tí ń fẹ́ lọ́dọ̀ Allah Allah máa ń gbà yóò gbọ́ bùkátà fún arú yóò ṣe nǹkan tí ń fẹ́ jù bẹ́ẹ̀ lọ fún un eléyìí tí ó pàkíyèsí ẹni lọ síbi pé tá a bá máa rú àwọn àkókò bẹ́ẹ̀ ẹ ká sàmójútó wọn dáadáa láti rí i pé à ń lò wọn láti fi tọrọ njẹ sàǹfààní fún aláyé wa àti njẹ wúlò fún wa lọ́la gbọ̀ngàn kìyàmà wa àwọn òní ọ̀nà míì kàfi lè gbọ́ bùkátà wa tí nǹkan tá à ń fẹ́ tí ó fi máa bọ́ sí tí nǹkan tá fẹ́ tí ó fi jẹ́ pé jìnnà sí wa àti ká ṣíṣe àdúrà àdúrà òun náà ni àlàkalẹ̀ pàtàkì olú ẹlẹ́dàá wa tó gbé kalẹ̀ fún wa tá a máa lò láti fi máa borí ìṣòro wa láti máa fa nǹkan tí ó wúlò wá sọ́dọ̀ wa láti lé ìfẹ́ tí òwú jìnnà sọ́dọ̀ wa nínú àwọn àkókò yìí ọ̀nà làkókò ilé ìtòlú ẹlẹ́dàá wa tó mú kọ́ máa bẹ ní ọjọ́ júmọ̀ gbogbo ọjọ́ júmọ̀ àkókò kan bẹ́ẹ̀ ìbá nàbà Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe fi yé wa ó ṣe tẹ̀yàn ní tọrọ kankan lákòókò yìí àfikún wa kó ṣe fún un eléyìí tó túmọ̀ sí wípé ọjọ́ wa ọjọ́ jùmọ̀ àwòkàn gbọ́dọ̀ jẹ́ kọ́ lọ bẹ́ẹ̀ mọ́ wa lọ́wọ́ pàápàá jùlọ nígbà tó ti pé àkókò náà pàtó kò sẹ́ni tó dàbí ọ̀rọ̀ ọlọ́kan ọ̀jọ̀kan oríṣiríṣi làwọn olùmọ̀ sọ láti sàmì sákòókò náà àwọn ọ̀rọ̀ yìí pọ̀ púpọ̀ méjì nínú wọn ló lágbára jù ìgbà àkọ́kọ́ eléyìí tí asọ̀kò lágbára jù yìí òun náà ní tí ti gbé jáde ní ọjọ́ jùmọ̀ tètè láti parí sọláṣẹ ìjọmọ àwọn àlàfo tọba yọ téèyàn ti lè ṣàdúà tí èèyàn ti lè sọ̀rọ̀ lò ó láti fi ṣàdúà ẹni tó ń gbà tí ìmáàmù dé tó ti jókòó tó ti jókòó sórí mímbà níbi tó ti sọ kókó bá tí wàá sì ti wà nínú mọ́tíláṣí máa tọrọ tó máa fẹ́ lórí ayé àtẹ̀síyàmù kótó di wípé ìmáàmù ọbẹ̀rẹ̀ fún mi sọ kótóbà tí ìmáàmù bá ti wá sọ kótóbà tó parí kótóbà tán àsìkò tó fi sọ kalẹ̀ wá síbi tó ti ṣe sọ láti yan àǹfààní ni wá tètè máa tọrọ ògbóǹtọ̀ máa ń fẹ́ lórí ayé àtẹ̀sí yá nínú sọ láti kótó di pé ìmáàmù sì fún sálámà àkókò náà sí ni wọ́n máa tọrọ ògbóǹtọ̀ máa ń fẹ́ láwọn àforíkanlẹ̀ rẹ̀ àtùgbà tó ń bá ń tètè ṣẹ́hù kó tó di kẹ́ sálámà àkókò náà òun náà gùn àǹfààní tó lè rí mú bẹ́ẹ̀ ọ̀pọ̀ púpọ̀ ẹlẹ́kejì nínú ọ̀rọ̀ tó ń sọ láti sàmì sákòókò yìí òun náà ní pé lẹ́yìn sọ̀láṣọ̀ láàfù kó tó di pọ́ọ̀nù wọ̀ gbogbo nǹkan tó ń fẹ́ lórí ayé ẹ̀sọ̀ síyáàmù ọmọ àtọ̀rọ̀ rẹ̀ ní àkókò yìí lóòótọ́ ànábì sallallahu alaihi ó ní àkókò kan bẹ ní ọjọ́ jùmọ̀ tí mùsùlùmí kan ní máa ti sọ̀dáàtì nínú rẹ̀ ó sì tọrọ nǹkan tí ń fẹ́ àti kó ló wa kó ṣe fún un. agbọ́ ti ìgbà tí ìmáàmù dé tí táàsì parí sọ̀láàtì jùmọ̀ nínú sọ̀láàtì làwà ṣùgbọ́n lẹ́yìn sọ̀láàtì làásù nínú dánàbì sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa náà ní láti máa ṣe náfìlà lẹ́yìn sọ̀láàtì làásù títí tí ó fi di pọ́ùn wọ̀ wọ́n sì ní àkókò kan bẹ lọ́jọ́ jùmọ̀ tí ẹrú òní máa ṣe sọ láti tọrọ ní fẹ́ nínú ẹ̀ àbí kó lówó ṣe fún a kì í ṣe sọ láti lẹ́yìn àpò kó lọ́rọ̀ ìtún ṣe wá lágbára wọ́n ní ẹnikẹ́ni tí bá fi lẹ́ ń ṣe àdúrà yẹn lẹ́yìn ti sọ láti làásù tí wọ́n máa ṣe wọ́n pàdé ọ̀tọ́ wá sí mọ́ṣáláṣí ọ̀wà wọ́n máa ṣe àníyàn pé mò ń dúró de sọ láti lọ́kùnrin mọ ń dúró de sọláàtì maghrib torípa náà fi sọ pé wala yazalu ar-rajulu fi as-salah nantadara as-salah èèyàn ò ní yé jẹ́ pé èèyàn wà nínú sọlá tó kùn ìgbà tó bá pọ̀ ń dúró de sọlá eléyìí ó túmọ̀ sí pé yàtọ̀ tó mọ́tíláṣí ló wà lẹ́yìn sọlá làásù ọmọ tọrọ gbogbo tó bá ń fẹ́ pẹ̀lú àníyàn pọ̀ ń dúró de sọlá tó ó sì pé déédéé pẹ̀lú nǹkan tó wà nínú àdéhùn yẹn àti bá a ti pé ọjọ́ ìjùmọ̀ àwa a ò gbọ́dọ̀ dé kọ́ lọ lófo a ò gbọ́dọ̀ dé kọ́ lọ lásán ó pòórá mọ́ wa lọ́wọ́ láti máa retí ìjùmọ̀ àmì olúwa lọ́mọ ẹni sẹ́mi rẹ̀ ó sì ti ìjùmọ̀ àmì olúwa ẹlẹ́dàá kó gbàdúrà wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.